أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله a dá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run alhamdulillah a tọrọ kí Ọlọ́run àti gẹrẹ fanabu Muhammad sallallahu alayhi wa sallam a tọrọ kẹ́ ìgẹ̀ fún gbogbo ànábì Ọlọ́run àti gbogbo àwọn afáwa àwọn òbí wa àti gbogbo àwọn ẹni rere lápapọ̀ gbogbo ẹni tí ń tìtorí Ọlọ́run fẹ́ tiwa nínú ọkùnrin nínú obìnrin akírawa kú ọjọ́ ńlá akírawa kú ọlá Jímọ̀ tèmi asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. àánú Ọlọ́run kó máa bá wa gbé ìkẹ́ rẹ̀ kó máa bá wa gbé oríire èyí tí kò ní ní ìpẹ́ òpin tí ò ní ní parí tí ó sàn kan mọ tí ó sàn kan mọ ọmọ kọba dúdú agbé lápapọ̀ ní jimá tèmi pẹ̀lú ògùn ọlọ́run ní àárín ìṣẹ́jú díẹ̀ a fẹ́ ránra wa létí pàtàkì ọjọ́ jimá pàtàkì ọjọ́ ńlá tí a wà lénìí gbogbo mùsùlùmí jákèjádò ayé tọ́lọ́mbá ní kéènì oṣojú rẹ̀ a fẹ́ ránra wa létí pé ijó oríire ni ijó àpọ́nlé ni ijó ẹ̀yẹ ni tọ́lọ́m fi yẹ dúdú a mùsùlùmí sí. Si abẹ́lọ́hún irú oríire bẹ́ẹ̀ kọ́lọ́njẹ́ á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú islam àti iman ọlọ́run ọba ọba àlekèọ́lá odindi súrà kan nínú alukur'an ló yà sọ́tọ̀ tí ó fi sọ̀rọ̀ nípa ìjọ jimá ó pè ní súratul jumá ìyẹn ni pé chapter ti ń sọ̀rọ̀ nípa òòjọ́ jimá kò kéré ní ọ̀dọ̀ ọlọ́run bákan ló ṣe jẹ́ ìjọ tí sàǹbẹ́nú ọ̀sẹ̀ pọ̀ ìjọ sátidé ń bẹ́ńbẹ́ ìjọ àlàmísì ń bẹ́ńbẹ́ ìjọ àlàrúbá ń bẹ́ńbẹ́ ìjọ àtìní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìjọ ìjọ ìjọ tó pọ̀ èyí ṣe tọ́lọ̀ wọn á dá jímọ̀ sàlẹ́sà tó wàá fi ṣe olórí gbogbo ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀ àmì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni oríire kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àsìkò tó ríire wá wọ́n níta láti máa ṣe èyí torí ibú pọ̀ níta yìí ẹja máa júwe dodo bí oríire bá wà fáwọn èèyàn bí oríire kan tún sápamọ́ síbí o ẹ̀jẹ̀ àwa lọ o torí oríire wọn ni kò ní fẹ́ jíyàn ó ṣeun àmọ́ fẹ́ kíyàn ó ṣeun àwọn mẹ́jẹ̀mú tíyàn fi rí i ṣe òun ló le òun lọ́pọ̀lọpọ̀ ilé ìfaramọ́ ọlọ́mọṣà ṣe wá lórí rẹ̀. nínú oríire tí olúwa fi pamọ́ sára ọjọ́ jímọ̀ òun lọ̀rọ̀ tá nàbì sallallahu alaihi wasallam bá wa sọ nínú hadithi rẹ̀ tí Anas ọmọ Malik radiyallahu ta'ala anhu. wa an Anas ibn Malik radiyallahu anhu qala. wọ́n gba hadith náà wá látọ̀dọ̀ sàbí anabi Anas ọmọ Malik ó pé عرضت الجمعة على رسول الله صلى الله عليه وسلم wọ́n fi jọ́ jímọ̀ hàn ànábì òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá. جاءه بها جبريل عليه السلام في كفه كالمرآة البيضاء. níjọ́ tí jibril aleyhi salatu wasalam tí ó mú jímọ̀ wá fànàbì ó mú wá ní àwòrán dígí tí a máa ń wò glasses tá a máa ń wò ó gbé e wá ní àwòrán mẹ́rọ̀ ó funfun gbẹ̀ẹ́ tó gbé wá fún anabi sallallahu alayhi wa sallam. fi wasatiha kanukitati sawda'i. nǹkan kan wà ń bẹ ní àárín dígí náà tí jibrilu alayhi salatu wa salam mú wá fún anabi nǹkan kan náà dàbí dúdú láàrin dígí náà dígí náà funfun kìíní kan wá dàbí dúdú láàrin rẹ̀. faqal. jibrilu ń sọ fún. ma hadha anabi ń sọ fún jibrilu pé ya kí ni nǹkan tó gbé dání yìí bó ló ti jẹ́. qala. jibril ń sọ pé. hazil jum'atu ya'riduha alayka rabbuka. èyí là ń pè ní jímọ̀ wọ́n dìídì mú wá fanabi ní sallallahu alaihi wa sallam ẹ̀bùn níjọ́ jímọ̀ jẹ́ fanabi sallallahu alaihi wa sallam litakuna laka iida. wọ́n gbé wá fànàbì jibril wa ń jíṣẹ́ fànàbì pé èyí ni jímọ̀ olúwa fẹ́ fún ọ ládàásà lẹ́sà kó lè máa jẹ́ ọdún fún ọ muhammadu wali qawmika min ba'dik. kó sì lè jẹ́ ọdún fún gbogbo àwọn àjọ rẹ tí wọ́n máa dé lẹ́yìn wọ muhammadu. walakum fiha khayrun. ìyẹn ni pé ìjọ jímọ̀ ìjọ ọdún ló jẹ́ fáwa mùsùlùmí ọdún àwa mùsùlùmí kọ̀ mọ́ ní abápè lọ́dún ẹ̀rí pé èdè yorùbá òun gan ọdún nǹkan tó yẹ sí pé kó tún lè padà dé ó tún dọdún míì a tún wá ní tọ̀sẹ̀ tí kì í sọdún ọ̀sẹ̀ ni àmọ́ tí ń ṣẹlẹ̀ ń jọ ọdún náà ní ìṣẹ̀lẹ̀ sáà mùsùlùmí ń ìyẹn jọ jímọ̀ ọjọ́ ọdún ló jẹ́ fún àwa mùsùlùmí tí ń pààrà ara rẹ̀ ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ìyẹn ló fi ṣe èèwọ̀ kò yẹ nínú Islam kéèyàn máa gba àwẹ̀ tó bá dijọ́ jímọ̀ àwẹ̀ tí èèbá ti ṣe ipò ti bẹ̀rẹ̀ rẹ̀ ṣáájú jímọ̀ àbí ó bẹ̀rẹ̀ ń jímọ̀ láti continue àwọn kọ̀ọ̀kan á dá jímọ̀ nìkan yọ láàrin ọjọ́ kó fẹ́ fi gba àwẹ̀ àwẹ̀ kórìíra làwẹ̀ tó gbà àwẹ̀ kórìíra ńlá àwẹ̀ tó gbà ìtumọ̀ ẹ̀ ní pé ó bu ó ṣe ó ṣe ó kù díẹ̀ káàtó kò yẹ bẹ́ẹ̀ ẹ o fẹ́ súnmọ́ lọ́run náà ni o bẹ̀tí ń di á súnmọ́ lọ́run á ṣètọ́ lọ́run á tún lè ṣàṣejù mẹ́ nínú àṣejù ni kí n yanjú ọjímọ̀ láàyè òun pé mo fẹ́ fi gbààwẹ̀ fọlọ́run ọ̀gbà ní Thursday òrẹ́dì àti gbà ní sátidé ọwọ́ adájímọ̀ yọ láàrin ijó ọ̀fẹ́ fi gbààwẹ̀ fọlọ́run àmọ́ ká ló jẹ́ ni títí ń bá a bọ̀ tẹ́lẹ̀ ń hmm? ti ń gbà bọ̀ wá láti Thursday àbí ó fẹ́ bẹ̀rẹ̀ ń jímọ̀ kó continue sátidé Sunday kọ́ máa bá a lọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ èyí eléyìí ò lálàáfíà nítorí pé tó bá dá ìjọ Jímọ̀ yọ láàrin gbogbo ọjọ́ pọ̀ fẹ́ fi gbà wẹ̀ níta afẹ́kọ́ ṣẹlẹ̀ ńjọ́ ọdún ìjọ dùnú ìjẹ múmu ìjọ múmu ìjẹ jíjẹ ni tó bá ti wá dá Jímọ̀ yọ tó fẹ́ máa fi gbà wẹ̀ fọlọ́hún ó ti sọjọ́ ọdún díjọ́ àwẹ̀ àsìfẹ́ nínú Islam kẹ́nìkan máa gbà wẹ̀ tó bá di ìjọ ọdún so anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wípé olúwa mú ìjọ yìí lásàlẹ́sà fún wa àtàwọn ìjọ rẹ̀ kó lè jẹ́ ẹ̀ẹ́dù kó lè jẹ́ ọdún fún yín. wa li qawmika min ba'dik. àtàwọn tí ó máa dé lẹ́yìn rẹ̀. wa lakum fiha khayrun. eré tí wọ́n ń bẹ ń bẹ ọ̀pọ̀ gan-an. takunu anta al-awwala wa yakunu al-yahudu wan-nasara min ba'dik. pẹ̀lú jimá tá a fún wọn muhammadu àtàwọn ìjọ rẹ̀ yìí ó rí i pé ó ti dé ní ìṣáájú ẹ̀yin lẹ dégbẹ̀yìn gbẹ̀yìn má àwọn kìrìsìtẹ́nì lọ́wọ́ má àwọn júù lọ́wọ́ bó ló ṣe jẹ́ níjọ́ tá a yọ̀ǹda fáwọn júù òun níjọ́ sátidé àwọn kìrìsìtẹ́nì fúnra wọn yanjọ́ sunday láàyò dó àwa kọ́la fún wọn àwọn wọn yàn láàyò fúnra wọn pé àwọn fẹ́ máa mú ìjọ sunday níjọ́ ìjọsìn láàfin àwọn kìrìsìtẹ́nì kan àwọn ò mú sunday sátidé náà làwọn mú hmm. torí pé wọ́n wá bẹ́sìsì fún wọn ò rí bọ̀rọ̀ àwa yanjọ́ jímọ̀ fún mùsùlùmí àmùjímọ̀ ká tó mú sátidé àbá nímú àmùjímọ̀ ká tó mú sannde àbá nímú àti sannde bá ṣáájú jímọ̀ àdánwò dénú tí sátidé bá ṣáájú jímọ̀ àdánwò dénú ní jìbìrìlù fún wa sọ fún anabi sọlá sọlá ń pé oore ń bẹ́ẹ̀ nínú oore tí ń bẹ́ẹ̀ ní pẹ́ ti da kán ìdébẹ̀ dán ẹ̀yin lẹ́ẹ̀kọ́kọ́ ṣe jẹ ìjọsìn tí. àwọn ṣẹ̀ṣẹ̀ máa wá tẹ̀lé yín. wọ́n fi hà sáà لا yad'u ahadun فيها ربه بخير. khairin. ẹnìkan kan ò ní pe ọlọ́run ọba tí pípé yẹn bá jó oore o àdúróore ní í ṣe kì í ṣàdúrà kó burú fún yàn. huwa lahu qusma illa a'ta. tó bá jẹ́ sí pé oore yẹn oore tá a ti kọ kalẹ̀ fún un láti àtètèkọ́ṣe láti tipẹ́tipẹ́ dáadáa wá ni tó bá ti pe ọlọ́run ọba níjọ́ jímọ̀ oore yẹn ó sì tẹ̀ ọ́ lọ́wọ́ àkókò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjọ́ jímọ̀ àkókò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjọ́ jímọ̀ ẹ mọ fẹ́ kí ẹ falà sí gbogbo ẹni tí ń wá gbígbàdúrà ẹni tí ń béèrè owó ẹni tí ń béèrè ọlá ẹni tí ń béèrè mo fi sọ pé oríire sápamọ́ síjọ́ jímọ̀ oríire ò sì fẹ́ kí n ó ṣeun gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ń sọ àmọ́ wàá sọ pé oríire fẹ́ kí n ó ṣeun tọ́lọ́ba tó dóríire fẹ́ wá fóríire àmọ́ ó ṣòro ó ṣe é gbogbo bí ó máa ń sápamọ́ sí òun ká mọ́ tọ́ka rẹ̀ fáwọn èèyàn pé ẹ wò ó sápamọ́ sí bí ẹ wá síbí o oríire sápamọ́ sínú ọjọ́ jímọ̀ àkókò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jú àkókò gbígbàdúrà ànábì ni kò sẹ́ni tó bá ṣe déédéé àkókò yẹn ó ṣàdúà àkókò yẹn wá bá dùà lẹ́nu rẹ̀ àdúà tó bá ṣe ó máa pík lásìkò ẹ gbogbo tó bá béèrè lọ́dọ̀ Ọlọ́run tí ń bá ń bẹ nínú àkọọ́lẹ̀ tó ti ṣáájú pé bó bá béèrè owó á fún tó bá béèrè sásìkò yẹn pẹ̀lú ògùn Ọlọ́run ó dolówó ọ̀dọ́lọ́lá ọ̀dọ́lọ́mọláyé gbogbo rí tó bá béèrè lákòókò náà àwọn àfúnmi máa ń dààmú àkókò wa lákòókò òun níjọ jímọ̀ twenty four hours ní bẹ nínú jímọ̀ ó bẹ̀rẹ̀ látàlẹ́ nígbà tí òòrùn ọjọ́ àlàmísì bá ti wọ̀ ẹ tí a ti kí mọ́gíríbì náà ni òru jímọ̀ ti bẹ̀rẹ̀ fa tí ó fi di ilẹ̀ ṣújọ́ jímọ̀ tóòrùn jímọ̀ bá tún ti wọlé níjọ́ friday báyìí ìjọ jímọ̀ parí ni nínú gbogbo wákàtí àkókò wa lànàbí sọ̀rọ̀ sálàmù sọ pásítọ̀ gbígbàdúrà wọn wá káàkiri ara àwọn àdìsí kan tó jẹ́ àmọ̀ yìí pé àsìkò tí mọ́mù bá gerí mímbàrí níjọ́ jímọ̀ tí ìmọ̀mù gun orí mímbàrí tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ́ kírun títí tí wọ́n fi sálámọ̀ rùn gbogbo àkókò yẹn tí mi ṣe kútùbà lọ́wọ́ tẹ́ ẹ fi ń kírun àkókò yẹn náà ni wọ́n tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni èyí ṣe tọ́lọ́ ń fìrun jímọ̀ sákòóso sásìkò ajásùpá àkókò yẹn lọ lálùbáríkà jù àwọn náà ṣe rádìsì kan mú wá látọ̀dọ̀ mọ́ muslim sọlá anabi sọlá sọlá sọ pé hiya ma bayna an yajlisa al-imamu ila an tuqda as-salah àkókò tá à ń sọ pé àkókò àlùbáríkà àkókò gbígbàdúrà yìí ẹ wá sáà nígbà tí mọ́mú bá ti jòkó lérí mímbà rí títí tí ó fi kírun tán a máa tó rádìsì míì náà látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tí mọ́mú Tirmidhi gbà wá tó ní iltamisu sáàtà lẹ́tì turja fi yawmil jumu'ati ba'da salati al-asri ila ghaibubati shams àkókò tá a ní àkókò gbígbàdúrà àkókò àlùbáríkà yìí ẹ wá sí ẹ̀yìn àlá láti gbà ẹ bá ti ká làásàrì tán jọ jímọ̀ títí tí ó fi dàsíkò mọ́gíríbì láàrin àlàásàrì sí mọ́gíríbì àsìkò yẹn ni ẹ wá sí àwọn ọ̀rọ̀ míì tún bẹ táwọn àfún mímọ̀ míì tún sọ tán gbà wá látọ̀dọ̀ àwọn sábẹ́ ànábì míì kódà àwọn kan ní ẹ wá sásùbà ẹ bá ti kírun àṣùbà tán báyìí kó tó di pé oòrùn àṣùbọ̀ yọ oòrùn oòrùn jọ yẹn yọ àárọ̀ òun ni ẹ wá sí àwọn kan náà ńgbà tí oòrùn bá dá àárín sánmọ̀ gẹ́gẹ́ kó tó yá tàrí àsìkò òun ni ẹ wá sí àwọn kan ní tó bá yá tàrí tí gbogbo yín fẹ́ máa lọ jímọ̀ àsìkò òun ni ẹ wá sí àkókò táwọn èèyàn fi sí ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ bí ẹnu pàdé sí náà ni pé ṣe rí àsìkò tí wọ́n bá ti pèrun ẹ ìrun tá a mọ̀ pé tá a fi máa lọ jímọ̀ yẹn látìgbà náà títí tí ó fi dìgbà tóòrùn bá wọ̀ ẹgbẹ́ e. tẹ́ fi kọ́ àdìsí méjèèjì yìí papọ̀ àdìsí tó sọ fún wa pé tí mọ́mù bá geri mímbàrí títí tí wọ́n fi sálámọ̀ àtàdìsí tó sọ pé lẹ́yìn àlásàrì títí tí ó fi di mọ́gáríbì ẹ̀dá méjèèjì papọ̀ ẹ̀fẹ̀ kan gbé táìmù yẹn láti tán bá ti pèrun tẹ́mọ̀ ẹ lọ àti ìgbà wọn fá títí tí ó fi wá di tóòrùn ó fi wọ̀ ń rọ̀lẹ́ lásàlẹ̀ ẹjọ́ Friday wọn lákòókò yẹn náà ní kẹ́ wá sí àkókò gbígbàdúrà gbogbo àsìkò tẹ gbogbo tẹ bá fi bẹ́ lọ́hùn lọ́wọ́ àkókò náà ó súnmọ́ kí àdúrà náà rátẹ̀wọ́gbà tó bá ṣe déédéé àkókò táwọn wí náà. aw yata'awwadhu min sharrin. kódà tó bá yẹ pàdúrà tí yẹn ń ṣe lákòókò náà ni pé ìyẹn ń bẹ lọ́n kó sọ ni kúrò níbi aburú kan. illa dafa'a anhu ma huwa a'zamu minhu. gbogbo aburú àti yìí tí yàn rántí béèrè lọ́dọ̀ Ọlọ́run pé kó sọ yàn kúrò ńbẹ̀ olúwo gbé yàn borí gbogbo aburú yóò sì máa gbé yàn fo Ọlọ́run wàláhùn nàdìrúhù fìlàkìrátì yawmal mazid. jìbìrìlù tí wọ́n ń sọ̀rọ̀ yìí gbogbo ọ̀rọ̀ tá ń kà látẹ̀kàn yìí jìbìrìlù ní sọ fún anabi sallallahu alayhi wa sallam ní wọ́n sọ fún anabi pé ó kọ táwa máa pe jọ jímọ̀ lọ́dọ̀ tiwa lọ́hùn níbi àwa wà lọ́hùn ó kọ táwa máa pe ní yawmal mazid ìjọ àlékún nítorí pé tó bá dijọ́ àkìyàmọ̀ tọ́mọ àlìjẹ́nà bá wà àlìjẹ́nà tán ẹ ọlọ́mọ sàṣẹwà lọ́mọ àlìjẹ́nà. àmín olu ma olu ma bẹ pé la ẹ làhún fi há má yàṣà òun gbogbo ọmọ àlìjẹ́nu ò rí tí wọ́n bá ń fẹ́ ń bẹ̀ gbogbo nǹkan bá ń fẹ́ pátápátá gbogbo tí yẹn bá ń fẹ́ ni wọ́n láàdì lálìjẹ́nu àfàdà ẹ̀ hmm. ẹ́ pé àṣà kan bẹ tá a máa dá lọrin a ma fi rọ́tà líkà lójú lúrú wọn lọ bí hmm. àlìjẹ́nu ni hmm. àwọn kan á ní kò rí bẹ́ẹ̀ mi náà ah, ó pọ́sibù kò rí bẹ́ẹ̀ ẹni bá kúndùn lúrú láyé tó bá bẹ lọ́hùn lúrú tó bá dálì jẹ́nà yóò rí ṣe bọ́lọ̀ ní làkún làhún fi amáyáṣá òun gbogbo anything tẹ́ bá dìmáàdì fún lẹ́ẹ̀rí ńbẹ àyẹ̀sọ́ pé fìyàn bá béèrè lúrú lálì jẹ́nà yóò rí lúrú ọlọ́run ṣe wá lọ́mọ àlìjẹ́nà gbogbo gbádùn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wa ni lẹ́yìn náà wà iná mazid wà ládé iná mazid àlékún wa ń bẹ yẹn ni pé á béèrè lọ́wọ́ àmọ́ àlìjẹ́nà pé kí lẹ tún fẹ́ wọn hmm. possible kó ṣẹlẹ̀ síyàn láyé kò sólówó ayé tó lè jòkó ti ni lọ́rùn kó nítorí pé dúdú nǹkan lòun ni kọ́ máa sọ fún yàn pé béèrè ní tó bá ń fẹ́ èèyàn padà béèrè ní tí ò ní ọmọ àlìjẹ́nà wàá béèrè anything wọ́n béèrè ní tó bá làákà ìmú tí ọ̀bẹ gbogbo nǹkan náà wá tí wàá rí i pé kò sí nǹkan kan míì mọ́ olùwó ló tukùn nǹkan kan míì tẹ nídìí tẹ́ ti béèrè mọ̀zídù àwọn afá kan tú sí i pé kárọ́ lọ́wọ́n ọba gangan sójú fún rẹ̀ hmm. kí ọlọ́wọ́n obìnrin pèsè ẹ̀fẹ́ rí mi ni ẹ̀ tí ìrántí béèrè lẹ́yìn òkú kẹ́ ẹ rí mi gẹ́gẹ́ kódà ìjọ tí wọ́n lámọ̀ ẹ̀rọ lọ́wọ́n ọba ìjọ Jímọ̀ náà tún ni ìyẹn ni Jìbìrìlù fi ń sọ pé wàlàdé iná mazid ti mazid lọ́dọ̀ tiwa o àmọ́ pé ìjọ Jímọ̀ ní mazid ìyẹn ni ìjọ ìrí ọlọ́wọ́n ọba torí ní gbogbo ọmọ àlìjáná ọmọ ẹ̀fẹ̀yìn ojú rí olùwọ́ ọba wọn ọlọ́mọ ṣe àṣewà lọ́mọ àlìjáná wọn ọlọ́mọ ṣe àṣewà lọ́mọ àlìjáná mọ́mú tọ́bàrà ni lọ́dọ̀ àdìsíwá nínú al-Mu'jam al àfa Munziri tó fi àdísì yìí sínú targhibu wa tarhib ó ní ìsinádù rẹ̀ dáa wallahu alam naam àdísì kejì. وعن أبي لبابة بن عبد المنذر نعم رضي الله عنه قال أن تبع قال رسول الله صلى الله عليه وسلم ولا نبي محمد صلى الله عليه وسلم سوكي إن يوم الجمعة تبع دجو جمع يرو يتاوى عمبليني سيد الأيام òun lolórí gbogbo ọjọ́ pàápàá wọn á tún wọ́n ní pé jímọ̀ àtijọ́ àràfẹ́ ìwòlò àjùrà wọn lójú nígbà tá ànábì ní sẹ́yìdù làyà olórí gbogbo ọjọ́ òun níjọ́ jímọ̀ tá a sì túmọ̀ pé jọ́ àràfà òun làgbà gbogbo ọjọ́ èwo ló wá jura wọn lọ́nu méjèèjì ní ọjọ́ jímọ̀ àtijọ́ àràfà àá ní ẹja pin lọ́tọ̀ọ̀tọ̀ tó bá tógun bá fẹ́ dàrú àmọ́ pin náà ni ìjọ àràfà kọ́ máa jó lórí gbogbo ọjọ́ tí ń bẹ nú ọdún ìjọ jímọ̀ kọ́ máa jó lórí gbogbo ọjọ́ tí ń bẹ nú ọ̀sẹ̀ pé anabi sallallahu alayhi wa sallam ní ìjọ jimá òun ló lórí gbogbo ọjọ́ pápátá. wa a'zamuha inda Allah. òun sì ló tóbi jù lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kì í ṣe ju eré kì í ṣe ju àwàdà náà. wa huwa a'zamu inda Allah min yawmil adha. kódà anabi ní ìjọ jimá ó tóbi lọ́dọ̀ ọlọ́wọ́n ọba jújọ léyà lọ wo bó ṣe máa palẹ̀ mọ́ fọ́dún léyà ọ̀ràn sọdún tuntun fún òní fẹ́ wọṣọ ọ̀dọ̀ tí ń jọ náà ó travel nítorí ẹ ń fẹ́ ilé yá náà là ń pè pé ilé ti yá à ń lọ lé à ń lọ lu òkè à ń lọ ṣe ọdún àárẹ̀ èkó sọ pé àwọn ń lọ lu òkè so wọ́n fi máa ń pè ní ilé yá so òun ní àwọn ọdún tá a máa palẹ̀ mọ́ fún láwọn ìlú mi àwọn yẹn palẹ̀ mọ́ fún léyà dàbí ọdún àwẹ̀ bíi irú Malaysia tó bá dijọ́ léyà ẹ̀ ṣe bí wọn ò sọ ọdún tó nǹkan ni àmọ́ tó bá di ọdún àwẹ̀ báwa ti máa ṣe ọdún iléyà gidigidi jọdún àwẹ̀ lọ làwọn máa ṣe ọdún àwẹ̀ jọdún léyà lọ ànábì wa ń jẹ́ oyé wa pé a ṣe ẹrọ́dún méjèèjì tẹ́ bàbàrà yìí ìjọ Jímọ̀ jù wọn lọ lọ́dọ̀ lọ. Hmm. wa fihi khamsu khilal. nǹkan márùn-ún kan wà ń bẹ tó ṣe gbòógì tó ṣe pàtàkì nípa ìjọ Jímọ̀ tó yẹ kẹ́ ẹ mọ̀. khalaqa Allahu fihi Adam. ìjọ Jímọ̀ lọ́lọ́run dá ànábì Ádámù tó jẹ́ ni pé ìrìn àjò wa nínú ayé ìjọ Jímọ̀ ló bẹ̀rẹ̀ náà wa ahabatallahu fihi adama ilal ard. níjọ́ tá nẹ́bí adama aleyhi salatu wasalaam wà kúrò lálẹ́ jẹ́nà máa bọ̀ wá sí ilẹ̀ ìjọ jimá náà lójú jẹ́ ìyẹn ni pé ńpa àkọ́kọ́ tiẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa lòṣẹ̀ ní níbi tí wọ́n designate fún wa pé a máa ti ṣẹ̀mí gẹ́gẹ́ ìjọ jimá náà lójú jẹ́. wa fihi tawaffallahu adama. dàtà nẹ́bí adama aleyhi salatu wasalaam náà tún kúrò láyé ìjọ jimá náà lójú jẹ́ ẹ̀rí kí gbogbo ẹ̀ ń ṣe ara wọn monday náà ṣe ń ṣe ara wọn nínú ìgbésí ayé àná muhammad sallallahu alayhi wa sallam àbí monday o eh? ó kú ní monday ẹ wọ́n gbé eh, dìde ní monday ó ṣe hijira nígbà tí ó kọjú madina monday so gbogbo ẹ náà ṣe ń jẹ́ monday monday nínú gbèsè ayé ànábì tá à ń sọ pé ìjọ yẹn lámì tá a fi ń sọ fáwọn èèyàn pé ah iṣẹ́ jẹ́ rọ̀bí làwálì náà wọ́n bí rọ̀bí làwálì náà ló kú rọ̀bí làwálì náà ló ṣe hijira rọ̀bí làwálì làwọn kan sọ pé àkọ́kọ́ wà oṣù yìí lámì ẹ fi ṣe ẹ sọ lóṣù ànábì ẹ máa rántí ànábì lásìkò oṣù náà kún ìrántí tẹ tí ìrántí bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lànàbí adamu aleyhi salatu wasalam inú ìjọ jimá òun náà ló kú ìjọ jimá òun náà ládàá ìjọ jimá òun náà ló wá sí rí ilẹ̀ náà. wa fihi la yas'alu Allaha fiha al-'abdu shay'an illa a'tahu iyyahu. ànábì ní nínú pàtàkì títún bẹ nínú ọjọ́ jimá àti dáṣàlẹ́ṣà rẹ̀ ní pé ọ̀rọ̀ tá a sọ kan bẹ́ẹ̀ èèyàn bá ṣe kòńgẹ́ àkókò náà gbogbo tó bá fi béèrè lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ò fi lé e lọ́wọ́. malam yes al harama. tí ó bá ti jẹ́ nǹkan bú ní béèrè lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run wọ́n ṣàṣe ní rọrùn fún mi kí n rí ọtí mu wọ́n ṣàṣe ní rọrùn fún mi kí n rí olè tí mo fẹ́ jà yìí jìbìtì tí mo fẹ́ lù yìí ọlọ́run wọ́n ṣàjẹ́ ọ bọ́ sí tí ó ti jẹ́ haram àti àsìkò gbígbàdúrà jímọ̀ ni jímọ̀ jẹ́ fún náà. wa fihi taqumu sáà. wà á ní tó bá jímọ̀ ń pé a ṣègbè ǹde ayé ọ̀parẹ́ ìjọ jimá náà ni ó jẹ́ ìjọ gbéǹde ìjọ jimá náà ni ó jẹ́ ẹnpẹ tá a fi ń pè jimá náà ni pé jumua ìjọ tí ó kó gbogbo wa jọ ìjọ àkójọ irú ìjọ yìí náà ni ìgbéǹde ó jẹ́ ọlọmọṣáṣí gbéǹde wa nírọ̀rùn náà. Ma min malakin muqarrabin. Kò sí màláìka kan tó súnmọ́ lọ́n pẹ́kípẹ́kí. Wala sama'in. Kódà kò sí sánmà kan ní dodo sánmà tọ́lọ̀ wala riyahin. kò sí atẹ́gùn kan nínú gbogbo atẹ́gùn. wala jibalin. kò sí àpáta kan nínú gbogbo ọ̀ràn àpáta tọ́lọ̀ ń dá. wala bahrin. kò sódò kan nínú gbogbo odò tí ń bẹ láyé pátápátá. illa wahunna yushfiqna min yawmil jumu'ah. kò sí ìtẹ́rù ìjọ kì í bà nínú gbogbo wọn tó bá ti dijọ́ jímọ̀ àyà wọn máa já gbogbo àwọn ẹ̀dá tá a dá kọ pápátá àlùjẹ́ màláìka àpáta odò gbogbo wọn pápátá ẹ̀rù máa bà wọ́n tó bá dijọ́ jímọ̀ ní pé ṣé èsì Jímọ̀ kan yìí ni torí pé wọ́n ti mọ̀ pé ìkan yìí ni Jímọ̀ jẹ́ ìgbà táyé ọba parẹ́ ibi tí ọba kángun sí jọ Jímọ̀ ni ẹ̀ńlá fi máa dáhùn èèyàn báríkà Jímọ̀ pé àkókò ewu Jímọ̀ tèmi abáríkà Jímọ̀ tèmi pé táyé ọ̀parẹ́ lè ní torí pé Jímọ̀ Jímọ̀ Jímọ̀ ni à ń rò pé ìparí ayé ọ̀jẹ̀ níbàámu pẹ̀lú àwọn ẹ̀rí wọ̀nyí. rọwáwò Ahmed mọ́mọ́ Ahmed ló gba hadithi náà wá àti Ibn Majah yìí náà ni ìdánilẹ́kọ̀ọ́ tá a mú wá fúnra wa ní ènìdodo jẹ́mọ́ mùsùlùmí ẹ jẹ́ àmọ́ ọ̀kúndùn ìjọ jímọ̀ àti pàtàkì àsìkò gbígbàdúrà tí ń bẹ ń bẹ ọlọ́mọ tí a fi wá ṣe kòńgẹ́ rẹ̀ ní àbá ṣe kòńgẹ́ àsìkò gbígbàdúrà kan péré nínú ìgbésí ayé yẹn tí yẹn bá ń lówó lọ́wọ́ sí i ńṣe lára yóò máa ṣe bí èèyàn fi nǹkan míì tẹ́lẹ̀ rẹ̀ ó ṣe déédéé àsìkò gbígbàdúrà ni tí yẹn bá ń bímọ lémọ òun ó ṣe bí nǹkan míì bẹ́ẹ̀ ni ó ṣe déédéé àsìkò gbígbàdúrà ni ọlọ́mọ tí ṣe kòńgẹ́ rẹ̀ gbogbo ìgbìyànjú wa ní kọ̀rọ̀ àti ní tá a fi ń bẹ lọ́wọ́n ọba ọlọmọṣà gbọ́ ọlọmọṣà gbà ọlọmọṣà gbogbo ibi tá a ti ń sunkún ọlọmọṣà rẹ̀ wà lẹ́kún ọlọsọlọláhùn àríwá sọlá ẹni tó jẹ gbèsè ọlọmọba àsán o ẹni tó jẹ gbèsè ọlọmọba àsán ọlọmọ fún wa alágbèga nínú ayé fún wa alágbèga nínú ẹ̀sìn ọlọmọjẹ aṣọpọ jimá láyé ẹ má gbàdúrà gbogbo iṣẹ́ ìjọ jimá ẹ jẹ́ aṣàṣàlájú tó kọ́ fa anabi sọlá ẹ jẹ́ akúnfàdùà ẹ jẹ́ akúnfàdùà ọlọmọṣà gbàdúrà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun